العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أدوبي فون ألون atọrọ ìkẹ́ àti gẹ̀fà nàbì muhammad sallallahu alayhi wa sallam atọrọ àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ fún gbogbo àwọn afáwa àti àwọn òbí wa ọlọ́run kó bá ní ṣe àlékún ìyọ́nú àti ìkẹ́ rẹ̀ fún gbogbo wọn. ẹ̀rí níbi ìjókòó wa tó rí kọjá mi à ń sọ̀rọ̀ nípa ìdájọ́ ààwẹ̀ fún ẹni tí bá ń bẹ láyé àbẹni tí ò sí láyé àníyàbà fi síyàm ǹjẹ́ a lè gba àwẹ̀ fún yànṣá lè báyàn gba àwẹ̀ a ti wá ṣàlàyé fún wa nípa wípé ẹni tí bá ń bẹ láyé kò lẹ́tọ̀ọ́ láti wípé kẹ́nìkan ó bá a gba àwẹ̀ èyí tá a wá fẹ́ sọ ní ìsìn ó ní pé ẹni tó ti wá papòdà tí ò sí láyé mọ́ ǹjẹ́ rú ẹni bẹ́ẹ̀ ṣáà lè bá a gba àwẹ̀ tàbá lè bá a gba àwẹ̀ tó èyí ni tí a wòye sí nínú tíra àfáwa ní ta sọ wípé àfa sọ̀rọ̀ tó pọ̀ ń pa rẹ̀ niyaba fil ibadat ti sheikh sol usman alhulayil nínú àwọn àfáwa ní jami'a imam ọlọ́kùnbá ní sàlékún dáadáa fún àfáwa náà àfáà wí fún wa nínú tíra wọn wọn ní iza insan téèyàn bá kú wa alayhi sawm tó sì ṣe yí pé alayhi sawm wajib àwẹ̀ yẹn pọn dandan fún bí aslu shar'i tí ààwẹ̀ tó jẹ́ ti ààwẹ̀ Ramadan famata irú ẹni bẹ́ẹ̀ ló bá sì kú tọ́ ìzàmáta mọ́nà alẹ́ ìṣìyàmù na sharil mazkur lam yakul amru min ihdal halatain alámàrí rẹ̀ ìmọ̀ ìkan nínú ọ̀nà méjèèjì yìí ni alákọ̀ọ́kọ́ an yamuta fa qabla tamakkunihi min qada'i ma alayhi min as-sawm ìmọ̀ kó jẹ́ pé ó ń tọ̀hún ó ti kú síwájú wípé kó tó kíra ààwẹ̀ ó tó parí àbí kó tó sọ wípé bóyá òun ó máa san gbèsè ààwẹ̀ yẹn bisababi diqil waqti aw istimrari la uzri min maradin aw safarin aw nawi zalika àwẹ̀ tí ì parí àbí sọ́rí ẹ̀mẹ̀ kò tí ì san gbèsè ààwẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ títí tí ẹni bẹ́ẹ̀ tó fi kú àmọ́ reason tó mú mọ́ lè gba àwẹ̀ yẹn kò tí ì bọ̀ nínú reason yẹn ìyẹn wà lórí ìrìn àjò lápèjúwe ìrìn àjò yẹn ló ṣokùnfà tí òfin lè gba àwẹ̀ kò sì tí ì darí ibi ìrìn àjò nì tó fi ṣaláìsí irú ẹni bẹ́ẹ̀ wá kú tàbí yẹn ṣàárẹ̀ kò tí ì bọ́ nínú àárẹ̀ yẹn débi wípé kó lé ẹ̀ tí ìwà lè sọ wípé bóyá òun ó lè san àwẹ̀ yẹn padà orí àárẹ̀ náà ló wà tí ìwẹ̀ níbẹ̀ nígbà tó ti wá kú yẹn tán ṣáàsọ wípé ń bọ̀ tó ṣe pé mọ́ṣọ́ ìdá mi ń kú mu ṣáàrà fálíyẹ̀ súnmù ṣáàsọ wípé torí pààwẹ̀ ti bá a láyé ọ̀ràn yẹn ni kó gbá àwẹ̀ yẹn àmọ́ kò lè gbà nítorí àárẹ̀ rẹ̀ torí bẹ́ẹ̀ àwọn ara rẹ̀ kábàá gbà wẹ̀ ṣéyìn láàsọ ni àdúgbò àbí kí ni ṣẹ̀rí àwọn ipa rẹ̀ ọ̀rọ̀ tí àwọn afá nípa irú hálà báyìí òun ni wípé fíázì il téèyàn bá kú tó jẹ́ pé inú kọ̀ǹdíṣàn tá a dárúkọ yìí ló wà kí bọ́ nínú kọ̀ǹdíṣàn tó mú máa jọ̀sán nínú àwẹ̀ yẹn àwọn afọwà ni láṣẹ ààrẹ yìí kò sí nǹkan kan tó jẹ́ ọ̀ràn yàn lérú ẹni bẹ́ẹ̀ wàzímọ́tú ubari à bẹ́ẹ̀ sì ni kò jẹ́ ọlọ́run ní gbèsè ààwẹ̀ torí kí ló fà á lè annahu ma'zurun halal hayat torí wípé sẹ̀ríà fún ní excuse nígbà tí ń bẹ láyé wípé kó mọ́ gbààwẹ̀ yẹn condition tí sẹ̀ríà sì fi fún ní excuse wípé kó mọ́ gbààwẹ̀ yẹn condition yẹn kò tí ì bọ́ nínú ẹ̀ àárẹ̀ yẹn kì í bọ́ nínú ẹ̀ tó fi kú torí náà ó sì wà nínú excuse yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà tó lókùgbà tó yẹ pé nínú excuse yẹn náà ló wà excuse yẹn ò mú káàwẹ̀ yẹn ó jọra àyàn fún in tí ò bá sì ti jọra àyàn fún yàn nínú sẹ̀ríà ọlọ́run ọbẹ̀ yìí fi bí yàn torí bẹ́ẹ̀ irú ẹni yẹn tó kú sí orí kọ̀ǹdíṣàn yẹn kò lẹ́tọ̀ọ́ wípé ká sọ wípé àwọn ará rẹ̀ ká sọ wípé á bá a gba ààwẹ̀ ní ẹ̀yìn ikú rẹ̀ hálà alákọ̀ọ́kọ́ nù hálà ẹlẹ́ẹ̀kejì kọ̀ǹdíṣàn ẹlẹ́ẹ̀kejì ti kú òun ni wípé ẹni tó ti kú àmọ́ ó ti nínú tó mú jọ̀sán nínú ààwẹ̀ síwájú kó tó kú ó ti darí ìrìn àjò ìrìn àjò tó ṣe wípé ó ṣe lẹ́tọ̀ọ́ fún un láti pé kó fi mọ́ gbààwẹ̀ tàbí ó ti bọ́ nínú àárẹ̀ tí ń ṣe àwẹ̀ àárẹ̀ tó ṣe pé àárẹ̀ yẹn ló mu àwẹ̀ ló mu di àlàálí fún wípé kó jọ ọ̀sán ó ti wá bọ́ nínú àárẹ̀ yẹn àmọ́ kì í tí wàá gbààwẹ̀ kì í tí wàá gbààwẹ̀ yẹn ìmọ̀ lè amúrè mìíràn ìmọ̀ kó jẹ́ wípé ó kàn wọ́n pé tọ̀ jẹ́ n tó sinmi díẹ̀ síná kí n tó bẹ̀rẹ̀ sí ni máa gba àwẹ̀ tó bá yá ń padà gbà á kí n ṣáà ti gbà kí Ramadan mi ò tó dé ni ń padà gbà á àbí fúdí kan tàbí mi ó ṣáà ti bọ́ nínú àárẹ̀ yẹn àbó ti bọ́ nínú travelling tó lọ tí ò fi gba àwẹ̀ yẹn àmọ́ kò tí ì máa gba àwẹ̀ yẹn padà kò tí ì san gbèsè àwẹ̀ yẹn padà àbó ti bẹ̀rẹ̀ sísan rẹ̀ kì í san tán lẹ́yìn òǹkà ọjọ́ tó fi jọ̀sán nínú àwẹ̀ yẹn ó wá kú irú ẹni bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn aráalé rẹ̀ sá lẹ́tọ̀ọ́ ká bá a gba àwẹ̀ irú ìdájọ́ yìí làwọn afáàkà kan pé àníyàbá fi al-ibadat irú ẹni bẹ́ẹ̀ yìí èyí táwọn afáàwí ní kíkúrú èdè lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn lórí ẹ̀ òun wípé a bá gba àwẹ̀ rẹ̀ padà àwọn aráalé rẹ̀ á sì mélòó láàwẹ̀ tó kù tó jọ̀ràn àyàn fún tí ò tí ì gbà tó sì yẹ kó gbọ́dọ̀ san padà nítorí wípé lókùúgbà tó ti lè bọ́ nínú condition tó jẹ́ káwẹ̀ tí ìjọ̀sán fi lè jẹ́tọ̀ fún yẹn ó ti bọ́ nínú ẹ̀ torí náà ó ti dọ̀ràn yẹn fún kó san àwẹ̀ yẹn padà àwa bá gba àwẹ̀ yẹn padà àwa wo láwa bá gba àwẹ̀ yẹn náà padà àkọ́kọ́ gbogbo àwa tá a bá lẹ́tọ̀ọ́ sínú ogún rẹ̀ àwa ló lẹ́tọ̀ọ́ wípé ká bá gba àwẹ̀ yẹn padà tá a bá wá rí nínú àwa yẹn tẹ́nìkan bá wá sọ wípé òun ó gba gbogbo ẹ̀ fàbí yìí wá ní ẹ̀mà ó ṣe déédé tó bá wá sọ wípé gbogbo wa náà lábá wá sọ wípé á bá a gbà á léyìn òǹkà ọjọ́ tí ò fi gba àwẹ̀ yẹn bóyá mẹ́rin ọjọ́ mẹ́rin ni ò fi gba àwẹ̀ ni ẹnìkan ló ń bá gba tọjọ́ kan ẹlòmíràn ló ń bá gba tọjọ́ kan ẹlòmíràn ló ń bá gba tọjọ́ kan téye òǹkà ọjọ́ yẹn tá a ṣàfilé rí iye òǹkà wípé a lè rí iye òǹkà ọjọ́ tí ò fi gba àwẹ̀ rẹ yẹn a lè rí san fún padà ìntàfẹ́ náà ní pé ká ṣàṣàn iye òǹkà àwẹ̀ tí ó gbà yẹn ká san padà fún tá a bá ti lè rí nínú àwọn ará ilé rẹ̀ tí alẹ́tọ̀ọ́ sí ogún rẹ̀ nínú àwọn alásùnmọ́ wa àwa ló tọ́ láti wí pé ká bá a gba àwẹ̀ náà padà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìlẹ́tọ̀ọ́ ta ló tọ́ fáwa tá a jẹ́ àwọn èèyàn rẹ̀ láti wí ká bá a gba àwẹ̀ yìí padà ṣọ́ọ̀ràn àyàn ní fún wa wí ká gbà padà fún tàbí mustahabi ní ń jẹ́ fún wa àwọn àfáà tó ṣe ìyapa ẹnu lórí eléyìí náà wípé ẹ̀yìn ọ̀ranyàn ni ó jẹ́ fún wa ni tàbí mustahabu àmọ́ khulasatul qawl èyí tó tún jẹ́ àkòrí ọ̀rọ̀ lórí ibi ìyapa ẹnu wọn òun náà ni wípé mustahabi ní ń jẹ́ fún wa ó tọ́ fún wa ni láti wípé ká bá a gba àwẹ̀ yẹn padà kìí jẹ́ wípé ó jẹ́ ọ̀ràn àyàn fún wa wípé ká bá gbà padà àmọ́ ohun tó lẹ́tọ̀ọ́ síjù fún wa òun ni wípé ká bá gbà padà àwọn àdílà àwọn ẹ̀rí táwọn àfáà wa mú wá lórí wípé ó lẹ́tọ̀ọ́ pé ká bá gbà wọ́n padà àwọn ẹ̀rí náà pọ̀ lè tó ṣe wípé àní láǹfààní láti lè máa yànnàná rẹ̀ lórí ìjókòó yìí torí pé kò mú òkun ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ táwọn sọ la mú jáde fún wa níbi ìjókòó yìí òun ni ẹni bá kú bẹ́ẹ̀ tí a kò tí dá àwẹ̀ yẹn padà táwẹ̀ yẹn sì jọ ọ̀nà yàn fún yí pé kó dá padà ó sì ti bọ́ nínú ìdí tó fà tí òfin lè gba àwẹ̀ ta ní àwọn ará alẹ́ rẹ̀ ló lẹ́tọ̀ fún ká bá gba àwẹ̀ yìí ẹ̀tọ́ ló ń jẹ́ fún wa kì í jẹ́ pójú ọ̀nà yàn fún wa mọ́sálà ẹlẹ́ẹ̀kejì wa ni wípé tá a bá wá rí nínú àwọn ẹni tí èsì pẹ́ni tó lẹ́tọ̀ sógun rẹ̀ yìí ìmọ̀ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ni tàbí nínú àwọn ará àdúgbò rẹ̀ ni tó wù ú wípé ah lóńgbà tí ó ti ṣe pé kí ẹni yóò gbààwẹ̀ yìí padà ọ̀ranyàn ló jẹ́ fún un àmọ́ kò tí ì san gbèsè ọlọ́run yìí tó fi kú àbí kí èèsàn tán tó fi kú mo fẹ́ bá a gbà ǹjẹ́ ẹlòmíì náà ló bá a gbà àbí dandan ni kó jẹ́ pé nínú àwọn awolùyàwó rẹ̀ khulasatul qawl èyí tó tún jẹ́ àkòrí ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn àáfàá níbi mas'ala bẹ́ẹ̀ òun náà ni wípé kì í ṣe wípé àwọn aráalé rẹ̀ àwọn èèyàn rẹ̀ nìkan ló jẹ́ dandan fún tá a bá rẹ́ lómi náà kì í ṣe pé àwọn èèyàn rẹ̀ nìkan ló tọ́ fún tá a bá rí nínú àwọn èèyàn rẹ̀ àwọn alásùnmọ́ rẹ̀ náà tàbá àwọn ọ̀rẹ́ rẹ̀ tàbá rádùúgbò rẹ̀ tó bá fẹ́ láti pé kó náà kó bá a gba àwẹ̀ tí ó jọ̀ràn àyàn fún yẹn tí ó gbà tó fi lọ ó lẹ́tọ̀ọ́ láti pé kúrú ẹni bẹ́ẹ̀ náà kó bá a gbà á tọ̀ ẹni tí a bá ló lẹ́tọ̀ọ́ kó bá a gbà yẹn ǹjẹ́ náà tún ní láti kọ́kọ́ gbà yọ̀ǹda lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn awolìyàwó ya àwọn èèyàn rẹ̀ ta ni wọ́n lẹ́tọ̀ọ́ sógun rẹ̀ àbí ò lẹ́tọ̀ọ́ àwọn afá tún sọ̀rọ̀ tó pọ̀ jù ńbẹ̀ yìí wọ́n tún sọ̀rọ̀ tó pọ̀ ń bí wọn náà khulasatul qawl èyí tó tún jẹ́ àkórí ọ̀rọ̀ wọn níbi náà òun ni wípé kì ṣe dandan ní wípé kó gbà yọ̀ǹda látọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ó kàn lè sọ fún wọn mo rí i pé ààwẹ̀ báyìí báyìí ó jẹ́ ọ̀ranyàn fún lágbájá láti rí i pé kó gbà torí náà mo fẹ́ bá a gba iye òǹkà báyìí bẹ́ẹ̀ àbí mo fẹ́ bá a gba méjèèjì níbi bí ibẹ̀ torí wípé kan lè bá a mọ̀ wípé ẹni báyìí náà ṣáraka àwọn òun náà ó participate ó kún wọn lọ́wọ́ láti sọ gbèsè tí ń bẹ lọ́rùn ara ilé wọn èyí tó ti bọ́ sálìkì àmà láti lè jẹ́ pé kó náà bá san nínú gbèsè rẹ̀ òun ló fi lẹ́tọ̀ọ́ láti wípé kíro ẹni bẹ́ẹ̀ kó náà kó sọ fún wọn àlá ayati ó lẹ́tọ̀ọ́ láti wí pé ká gbààwẹ̀ fún èèyàn wa tó ti kú àmì èèyàn wa tó ti kú tó lẹ́tọ̀ọ́ wípé ká gbààwẹ̀ fún yìí ò lẹ́ni tó ṣe wípé ńgbà tí ó fi kú yẹn ó ti bọ́ nínú sábàbí tó mú káwẹ̀ yẹn ó jẹ́ ọ̀ràn àyàn fún àmọ́ kò tí ì dá àwẹ̀ yẹn padà tàbí kò tí ì san àwẹ̀ yẹn tán táwẹ̀ yẹn sì jẹ́ àwẹ̀ ọ̀ràn àyàn irú ẹni bẹ́ẹ̀ ni àwọn òkú tó lẹ́tọ̀ọ́ láti pé ká gbààwẹ̀ fún ní déédéé iye ààwẹ̀ tó jọ ọ̀ràn àyàn fún yẹn tí ò tí ì san òun náà ni déédéé tí a gbà fún tó èyí òun ni ìdájọ́ ṣẹ̀ríà tó rọ̀ mọ́ ààwẹ̀ gbígbà fún ẹni tí ó bá ti kú èyí tá a bá wí tó bá ṣe déédéé nínú gbogbo ohun tá a sọ yìí àwọn àfáà wa tán kọ́ wọn kí ó àti àwọn òbí wa méjèèjì ọlọ́run kó dákun kó bá ní múládàá rẹ̀ bá wọn èyí tá a bá wí tó bá kù díẹ̀ káàtó tá a rí sọ ọlọ́run ọba ò ṣàmójúkúrò fún mi ṣàmójúkúrò fún gbogbo wa náà ń bẹ̀ subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayka ní ìjókòó wa ti ń bọ̀ a máa sọ̀rọ̀ nípa fadlu al-a'mal sọ́ọ̀lẹ́à fi ṣáàrí Ramadan a sì tún máa sọ̀rọ̀ bákan náà nípa ìdájọ́ al-i'tikaf nínú oṣù Ramadan bákan náà a sì tún bára wa sọ̀rọ̀ nípa sita shawwal níbi àwọn ìjókòó wa títún ń bọ̀ àmọ́ lọ́wọ́ báyìí ibi tí a ti fi ètò náà tá a ti fi kọ́ fún ti tàsìkò yìí àti fún ti tòní oníbi tí a dé ọlọ́run kó dákun kó gbà ní ìbáàdà fún wa فسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام حسكي ميلك أجنان كوا أفريكا تي في 3 تفرك الرايوة